bí ìkó yìí tó kọ́ ni ah, ó tó gẹ́ nǹkan ta nẹ́tọ̀ sí rèé náà láti ọba ni wá tẹ́lẹ̀ ẹ wá láti òkè ọ̀hún wá láti wá yan èèyàn lóra lórí kó máa ṣàṣojú wa àwa náà nẹ́tọ̀ sí kinní yìí and ìtàn Èkó yàtọ̀ oníkàkú ní àṣẹ lórí ilẹ̀ ni orúkọ lè jẹ́ orúkọ but ní ilẹ̀ mi o èmi. E Elégùṣì of Ikate Kingdom àṣẹ tí bá pa ń bì láṣẹ kò síyàn tó lè sọ báyìí ọ torí ẹ̀ ń ṣe ní ọ̀rọ̀ ọ̀tàn tí yàn bá sọ̀rọ̀ ọ̀tàn á á tàbá nǹkan á máa wú nǹkan míì jáde and ibi tá a ṣe ń lọ jìn and e, èèyàn ní láti máa fà wàhálà téèyàn ní láti fà lọ́mọdé ara yẹn ó mo dúpẹ́ fọlọ́run gbogbo nǹkan tẹ́ ń rí bàbá mi ló ti ṣe bẹ́ẹ̀ pé kéèyàn ti gbẹ́ ilẹ̀ lẹ́ẹ̀gbọ́kẹ́ à ìpèsè yìí kalẹ̀ pé à èmi kọ́ dèmi kàn fún lé ní kọ́lọ̀ bá mi tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere. Uh, torí ẹ̀ ní gbogbo nǹkan ṣe rí báyìí tẹ bá wò nínú ìjọba gan ìjọba èkó gẹ́gẹ́ bó ṣe ń lọ báyìí tí nǹkan fi ń de dehun ẹ̀rọ tí gbogbo ẹ̀ gúnrégé torí pé wọ́n ní ìpèsè tó dánlẹ̀ tó ń gùn dé tí gbogbo ẹ̀ fi ń rí bó ṣe rí bẹ́ẹ̀ ni tó òun náà ló ń ṣẹlẹ̀ sẹ́mi náà àti ní bàbá mi ti ṣe lẹ pé báyìí láti fẹ́ jẹ́ kọ̀rọ̀ ìlú ìdè èmi kọ̀ débẹ̀ èmi kọ̀ ń ṣe gbogbo àwọn èèyàn tó jẹ́ baálẹ̀ lẹ́nìí àwọn ọ̀ràn wọn ràn wọn ràn wọn wọ́n ti dàbí àwọn àwọn èèyàn alábàáṣe táwọn táwọn bàbá ńlá mi. Uh, wọ́n ti fi sórí ibẹ̀ pé ìwọ máa lọ ṣe aṣojú bíi ìwọ máa lọ ṣe aṣojú ibẹ̀ yẹn. ọmọ sọmọ elégùsì kankan tó ń lọ síbẹ̀ àwọn láti fi ṣe aṣojú látàyè ayé ìṣẹ̀ǹbáyé lọ́hùn àwọn náà lọ lẹ́tọ̀ọ́ téèyàn bá fi hàn pẹ́ síbì kan dandan àwọn náà gbọ́dọ̀ ní aṣojú wọn tó máa aṣojú ọba ń bẹ̀. So, I want to about the beach issue. You know, um, Nigerian, we are blessed with a lot of potentials that we are not tapping into. Tourism is one of the key things. And with the state government, they've been trying to improve the way how to generate more funds apart from normal IGR, uh, oil and other things. And mostly in December, the kind of money that moves within Lagos is, is something else. And as a person, as one of the person that is contributing to the growth of the tourism and the beach, uh, we've been able to put in a lot of uh, securities. We have uh, OPC, we have police, we have uh, help decks. We have, uh, we uh, even have military men. Because, you know, anywhere there is drink, there is drug, we've been able to fight the drug issue because there is no beach that you go to that you not see drugs. It's just for you to, even, even we work with the NDLA to, to be able to curb all these uh, aspects of it. And we are trying to develop the bit more to make it a world-class uh, ventures for us. And I think oh, things are changing gradually, and I think in the next five years we would have reached our focus and plan of the beach.